응? me kéèyàn pọ̀ èmi dàbí ìwé me èmi Uh, sorry, mama. Hey, me me me tí fita ó jẹ́ kí n pupa ó ní fita mi kan báyìí tí mo lò ń gbà yẹn ó máa jẹ́ kójú mi pupa ọwọ́ mi máa ríra kan. Story story. Èmi ní bá lọ sí according to the story of uh, tax return no return. <laughs> tax of no return bá gbọ́ pé tax of no return anyway what the dog yeah. you like dog me I don't like pets <laughs> I don't like pets at all so I thought the, the company was closed. It's open. I thought the company they've closed it because they sent me letter 2021 that they will help me to close it. I thought it was closed. I don't know it's not closed so they charging money on it. A lot of things, sha. So they now say I should go and rectify like filing those uh, we have about how many 12 or 11 outstanding 11 11 so which we file in fact what you don't know like this is like a is your boss i file it the outstanding is 11 11 of outstanding So I have to file late. So they said it's because of that. I thought the, the company was closed. I ṣì hàn. on. But n can say matter won't go to mo fẹ́ ṣe But you just push it jẹ́ pé ṣe wà hàn bá ṣé kí n kúkú pa parẹ́ ni àbí You n kí n ṣe torí ìgbà tó ṣe pa ti Maybe I should do something. Àbí? Ọ̀bọ̀ ti Quebec ni. Ah, Quebec burú, òṣèlè ẹ̀rú Quebec ń bà mí ẹ̀rù bà mí náà bọ̀ mo kàn ń sọ ni don't forget onion onion yes uh, yeah. yes that one mm. and there is one meat like this that is good for suya they don sell that groundnut here i want to make suya myself i want to make that at uh, suya something. i was saying they have the pepper. if they have the pepper. No, don't worry. Anytime we go to that side because I feel like eating suya. Omo, suya ń wù mí kò but ẹran ló wù mí mi fẹ́ suya chicken. Yeah. Yeah, I want suya, suya meat. Suya go go go. How many pepper should I buy if I see? Ah, tó bá rí tí ò bá wọ́n, o lè ra mẹ́rin o torí òun ló máa ń jẹ́ kí ọkàn pàrédì kìíní. Tomato, we have tomato and red pepper. That's one more pepper like this èèyàn máa jata ó dẹ̀ wọ́n ó ló wọ́n jù you are looking for bag Maybe it's just paper you want to buy. So they they asked me to file it, which I've um, God has helped me to file the. I filed it already. Yes, I filed them. So They, that's the reason why they hold the money. Although you notice of Canada is not easy like that. Like maybe you just finish the filing and maybe after some days they release. They will take it to my file They will do it as if it's just mm, slowness. Ah, sorry, like come out for big me is part of the things. See, I really. lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kí nǹkan máa fà bí ìgbín so I file it ṣá ibi tí that's where the problem came from and that's why they hold it. I like some of my receipts. Normally, Bola, I forgot things. Then some of my receipts I supposed to file that I can get returned back. I will get money back. But I just put zero zero. Yeah. From that, zero since that time, yeah. There's some of my receipts that that time, eh? But I just put all of them zero zero. You know that business like that, see, mo tún wá see, tí business you see, you know, so your tí ó jẹ́ pé wíwá jẹ́ gbèsè àmì ìyá ń yọ owó lórí ẹ̀ tán dẹ̀ You see, we can, I can get money from it also, but I just put zero zero. That's one thing about me. I just, because I'm just tired of all this uh, story, some people showing hatred, they hiding under some things, doing evil to themselves. Tale can you see? Abolo unko you see Don't forget, we are citizens of Canada, you do. If I travel today, if I go to Nigeria, if I feel like coming back, I'll come. Because I'm not, you understand me? If I travel, If I feel like visiting again, I can visit. But if I want to visit, I promise I will not come to Quebec. If the way Quebec is doing things like, if I want to visit, if I want to come back, I will not come back to Quebec. But Canada I say, oh, I can come back to Canada. I can travel home, I can travel abroad and come to Canada. So, okay? So, if I say I want to go, yeah, I may want to go home and do some things and even just have some break And some people not believing that, oh, we are just, you cannot, you know. We are, it's a long time, know go back there. It's, like my daughter is a citizen of Canada. I am a citizen also. Okay? So, and every time I'm saying, ah, somebody, the father of somebody died, one like over here, tagged me, eh, kí lorúkọ ẹ̀, eléyìí tó kọrin, tó máa, I mean, they tag me, pé òun náà ṣe bó kú, ẹ lọ wo bílẹ̀ ìṣeré sí kò lè ayé tèmi ò lè rí bẹ́ẹ̀ ayé ọmọ mi ò lè rí bí ayé ọmọ wọn ilé mi ò lè rí bí ilé tiẹ̀ so òun gbà tó kú kò sọ pé nìkan so ẹ tèmi yàtọ̀ you understand me so so don't ever compare anything with me you understand ah hey, you don't know that bí àwọn èèyàn ṣe ń ṣèkà yẹn lọ́wọ́ náà ń ṣiṣẹ́ the way people are wicked in us God also is making plan for us you understand so as a téèyàn bá wà gan tó bá sọ pé tọmọ mi bá sọ pé òkè o you know i don't want to tell you Tisha. ṣá ìyẹn ni ẹ tó lọ máa ṣiṣẹ́ lórí ìyẹn tí ìbá kúkú ti jalè tí mi ìdẹ lọ sẹ́wọ̀n kò sí kankan tó fẹ́ ṣe fún mi mi lè tó ti yé bẹ́ẹ̀ yẹn ìpìlẹ̀ sẹ́wọ̀n lórí mi àdẹ̀ṣe òṣì bí ẹran oníwo ó ti yé ẹni náà ó bó ṣe tóbi bọ̀ kò tún wá ga bọ̀ tó fàǹṣà ó nídìí ó ṣe ràpàtà. more attract to people who are who are patanla. <laughs> ara ti ta wọn pa wọn méje ṣe yé mi like this like this like this like this like this like this ara what you mean, do. don't forget I'm a citizen of Canada you want to compare yourself with me it's going. if I travel I come back <laughs> yeah if I travel I come back to Canada <laughs> my daughter's school in Canada she will work in Canada okay Quebec la máa kò kúrò ó ti travel sí tí Quebec bá sọ pé òun ò ṣe màá But you don't forget, <laughs> I'm a citizen of Canada, also dual citizen, lewa. Alright? So, ó má jẹ́ èyí tó wá sọ pé, ó máa lè má jẹ́ kó rí ewu pé kò lè padà let me? Wọ́n lé mi o. Wọ́n lé mi, wọ́n kàn jẹ́ pé àwọn kan fẹ́ máa lọ ṣe yàmàyàmà, wọ́n fẹ́ máa lọ ṣe wọ́n wọ́n play some game. Ìpè ẹ kò lè wá sí Nàìjíríà, tó bá wá Nàìjíríà, nìkan kiri ẹ̀ ló ń ṣe mí. Ó ti yé? <laughs> If I travel to Nigeria, I come again. <laughs> èlé ló lò rà. then wo tolúbàdàn tó wà lọ mẹ́ta i say you should you should take for now Ele kò ní pẹ́ǹsì tó máa fi tán. àwọn tẹ́ ń tag mi ẹ̀ṣẹ́ ìyá wèrè ẹ má tag mi lórí burúkú ẹ má tag mi lórí burúkú ó ti yé so tẹ bá ń fò lọ tẹ bá ń fò lọ ẹ àwọn kùbẹ́ẹ̀kì nǹkan tí ọwọ́ tó fẹ́ máa gbé ọwọ́ kùbẹ́ẹ̀kì ni wọ́n ń gbé àwọn tó ń lò báyìí kùbẹ́ẹ̀kì ni wọ́n wà àtàwọn kan wọ́n dẹ̀ fẹ́ kí n kú òun kùbẹ́ẹ̀kì àtàwọn tó bá wà lókè náà tó bá lo agbára wọ́n kàn fẹ́ frustrate mi bí pé kí n kúrò bí ni because wọ́n need me people need me you think i'm a abandon project no people like me àwọn tó wà ń bí báyìí wọ́n rí mi wọn ò mọ̀ mí àwọn tó fẹ́ mi mo mọ̀ mo ti gbọ́ information mo dẹ̀ ti mọ̀ information for long time. ó mọ àwọn kan báyìí tó máa ń ṣe program wọn àwọn twins kan báyìí tó máa ń ṣe program nínú dẹ̀ wo ọyàn sí ọ̀yẹ́ òṣèré ńlá lánàá. it's not how it's called the house but this one's not small. ǹjẹ́ a ní a ní a ní ẹran ẹran tó níbi ọ̀rá ẹran wọn máa ń wọ́n bìbà yìí i want suya honestly o kì í ṣàwọn o mọ àwọn twins kan tí wọ́n sọ yẹn wọ́n máa ń ṣe iṣẹ́ àtúbáyé wọ́n máa ń ṣe program. ok ibi tó pààkì wọ́n tiẹ̀ sí nìyí. nígbà yẹn mo dẹ̀ ni mo fẹ́ ṣe bus driver mi lè ṣe ṣá. the car is nice actually. the car yeah. Car, Canada car is nice when you are working you have regular work not Quebec and if you Quebec you don't like races there. Sorry, sorry, sorry. no pé tó bá ti wà níbẹ̀ yẹn tó bá pé regular kìíní you know nice car ni na you got one, you don see nice car orí èyí tó gba seventy tó gba one thousand lọ́wọ́ ẹ̀ náà orí mọ́tò tó lọ rẹ́ǹtì tó gbé wá sílé hmm. rẹ́ǹtì kan yẹn rẹ́ǹtì kan ni mọ́tò yẹn owó tó gba tí ẹ pé pé owó tó lọ́ọ́ máa bá wa béèrè nǹkan àbí lọ́ọ̀yà kó wá fún wa o lórí mo lè lọ́ọ́ fẹjọ́ ẹ̀sán ọlọ́pàá mi ṣe wà yìí téèyàn bá ti dorí àwọn èèyàn tó bá fúrọ́ọ̀dù nítorí hundred dollar Canada máa ń ṣe oríṣiríṣi fún yín òun náà one thousand is a small is not a small money o àbí small money ni ká bá máa fi six hundred six hundred máa sanwó lé kó mú one thousand ẹ wá o pé mo lè lọ fẹ́ jẹ́ ẹ̀sán ọlọ́pàá tó wá lọ gbé mọ́tò wo ló gbé yẹn náà Tesla Tesla ló gbé wá sẹ́gbẹ̀ wa àwọn fraudster ò lè. we are serious o tí bá sẹ́wọ̀n I want to come to Canada I want to go home I want to relax I want to go to Nigeria at times and then anytime I feel like coming I come I'm a citizen. ó ti yé but kẹ́nìbọ̀dì má fi jókòó dámi jókòó sí Canada àbí Quebec ó ti so tẹ́ni bá rí bákan tí bá ń complain lé ní ibi tí mo wà ní o ṣó French so me, ì ṣe French side tòótọ́ turn mo kàn ń sọ fún I'm not a uh, French speaking person so is an they want French people I'm not so yeah. dẹ̀ ní sùúrù fún mi ah you got what to do anyway. Um, No. Oh, we took a back over my you got such a man good job. One day I was not good. I looked at it. No, I don't want to go to again. Oh, I can't go again. I mean, that's right. Me itself, you Um, I feel like eating something. I just tell you, movie like eating something ilé bíbí ń pa mí but ọmọ ọmọ ọrùn kan bẹ́ẹ̀ hmm. you don't feel it you feel it too what about suya ṣé kára kí ni suya yẹn kára amari suya ń bẹ́ẹ̀ kára no i don't want chicken okay. i don't want chicken chicken is good with rice suya chicken is not good and i don't want that That awo i don't like it i want beef beef ibi tó dẹ̀ ní bíi fat díẹ̀ you understand you hmm. understand bẹ́ẹ̀ yẹn. Mm-hmm and kini groundnut here i will do i will make it myself that's suya sauce we have one suya sauce wo no mi wo ṣe make noise ebi ṣé bí n pa mi ni i'm not hungry. ilé ìbàdàn amadu sí. sorry. irun wo lele irú àwọn irú kíni ẹ̀ náà. Eh, your friend? No, I said she has nice long legs. Long, nice long leg? Mm-hmm. <laughs> Kò lẹ́nu lẹ́sẹ̀ kankan, ó tún ṣe sílẹ̀. You like it? No, she looks good. Eh? I didn't say I like her, I said she looks pretty. Yeah, she's pretty. But what I said. Yeah, she's pretty. But Koko, Ushomo, wo bí ṣòkòtò skirt yẹn ṣe kéré. <laughs> Kò lẹ́nu kankan, ọmọ French nìyẹn. <laughs> you know they don't get big here. Mm-hmm. You can't see big. You I've never seen. Ṣé mo ti French don't big rí? Àwọn ọkùnrin nìkan. Eh? Yeah, they don't A lot of them. The French don't get big. They don't get big, especially when you go to their working places. They don't like big person. Unless they're old already. Hey, eh, when they are old. They have this bit of waist. Are they using something to make them skinny like that? And they eat, too. Oh. It's not that they are not eating. They can eat 20 times a day. It's what to eat, not what. The food, food actually doesn't get make people fat. It depends on type of food you eat. The food doesn't make people fat. Yeah. Some people, when you don't eat, you get weight. It's not even fat that you have. You just have some blown uh, eh, balloon in your body. You understand? But me, I like eh, me not too big. okay not too big i love i love people with with big body a little bit you understand although when you are working as healthcare then you don't you know that big people actually they they give you trouble when you are working with them mm-hmm. as a nurse as a doctor as a uh, uh, even if people have a god forbid an accident it's not easy now especially when they cannot lift their body it's not easy So and that's why you see in Canada also they love oh where is it? Hmm. I don't like McDonald's. You don't want chips? I said I don't like McDonald's. Do you want chips? No. You don't want McDonald's. You are just tired of it. Me too. I said I don't like it anymore. Yes. Me too. Maybe before you know we used to register there every time. Maybe that's why we are the, uh, naturally you, you lose weight. You don't. lose weight did I lose? Eh? Which way did Not you. I'm talking about you, myself. Oh. Did you, you, you? Sure, lose weight, me. No. You know you lose weight. Look at your trouser. Naturally, we just hate our McDonald's. Before, she ma. mind Oh, money. Mm ṣó mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe máa ń wù ajá máa let's go to Madonna let's go to Madonna um, there is always season for something now I don't like junk food any longer when you are close to your food you know what to eat at the same time that is good for yourself your body then you are okay your health will be okay and that time when I eat McDonald's like this I don't want to tell my experience you know I do ṣé o mọ̀ pé mo máa ṣàlàyé fún ẹ gbà pé mo máa ń fi ìbákan tí bá ti jẹun tán tí bá ti jẹ tán. wọ́n ti gbọ́n iyọ̀ àti oríṣiríṣi sí i. ó ní ó ṣé kí n lọ síbi bẹ̀rẹ̀ ká lọ àbí ká ṣe lọ́jọ́ mi to do it another day right let's go i'm hungry No, let's go to that place let's buy there. ẹjígbé olè olè ẹjígbé olè olè. kí ló Okay, you listen to music. agbe mo ṣáà ti lọ ṣe tax mo ti a ti fáìlì gbogbo ẹ̀ ṣá nǹkan wọn ò dẹ̀ yá nǹkan wọn ò yá tó bá tó bá mèsì mọ́ǹtì nínú ìwọ́n tó yẹ kán ṣe mọ́ǹtì fún ẹ wọ́n lè sọ pé ó di next month. In fact, <laughs> we give thanks to God. We give thanks to God. ní banana gan sef njẹ́ ò lára kìíní bẹ́ẹ̀ ṣafẹ́ banana jẹ́ ká ra banana kìíní jẹ if you want let's buy fruit jọ wa eat fruit let's buy apple and banana and chicken yẹn orúkọ mi ìdúró mi bá chicken kọ́ we have chicken we have chicken we have beef also but that kind of beef ah, àní ebi tó lọ́ra ni kò rà o. the one that really cut into pieces abi. Mm, they don't ń kọ́sù pieces yẹn máa ń dáná tí ẹ bá ní ẹ bá ní stick hmm? ṣé ètò ṣe ètò ṣe jagajaga yẹn. no. which night and month. okay you can ah and i don't want to should i come down should i come down. Anyhow, maybe you can tell me which one you're talking about. Actually, you cannot get it where they normally put uh, service, yeah? Near the counter, you can't get it there. You can get it in the front of them ibi tó máa ń kó ẹran púpọ̀ sí yẹn tó máa náwó sí kì í ṣe ibi tí tó máa ti mú fún ẹ tó máa ti sọ nǹkan tó fẹ́ o you understand hmm. do you get me. I understand you. okay. Then you might have to come and take it down. Take what? The meat? Yeah. But you can't have any more now. Because I don't know which part you want. Shut it up, Not really, just a bit windy. It's windy. Um, you see, you see, there's one man they do dice like this. Mm-hmm. When you get there, it be máa ń pè ní ibi kí ẹran góso um, ẹran eléyìí ó máa ń ní kò ṣe irú pàtàkì máa fi ń ṣe fat rara. Mm-hmm. you understand this one has used to ní àwọn ọ̀rá dẹ̀dẹ̀dẹ̀ báyìí ok tó bá dẹ̀ rí àwọn ok àwọn tó ń dá ẹ̀sọ́ ti ṣe yẹn o lè ra yẹn náà ṣe ti ṣe kó ra groundnut. lẹ́yìn náà have nǹkan. èyí tí wọ́n ti ṣe yẹn wọ́n máa ní ìtolú kó ra groundnut ṣe ti bọ́ o ti ọmọ groundnut mọ̀ sọ that's the only two things we need. Eh? Yeah. And pepper. Pepper? Banana, banana. Banana and apple ó ṣàbọ̀rú wá pùtà máa ń so kíní jẹ́ ń gbé àwọn èèyàn rò pé ṣẹ́rí bí mi ṣe wà yìí tí ọkọ mi bá fẹ́ ṣe nǹkan tí mi bá ṣe inú mi mi ò fi ádàbí pé mi fulfill ó ti yé bẹ́ẹ̀ and my spirit is not a spirit that way I don't waste time too much. ó wà dẹ̀ ní ẹran kan sílé tó ní ọ̀rá bẹ́yẹ o. Mm, depend on fridge ẹ jẹ́ oṣù ti parí wọn fún wa lówó monetization o ẹ má fowó yàn wá lójúmọ́ ẹ fún wa lówó o ẹ fún wa lówó o abẹ́ẹ̀ ni ẹ fún wa lówó o àwọn ẹ fún wa lówó but ó máa ń look irritating kéèyàn máa gba owó nílùú Canada kó máa fi kó máa gba owó ní orí kí kó máa fi sanwó nílùú Canada it look irritating especially ní Quebec it look irritating in fact it irritates me I can't just wait. You know what is making me standing? You know why I'm just um tí mo If not, mo mo lè bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ lọ́la. Ṣùgbọ́n ọmọ mi ni ó kù fíú. Ṣé ló wá dà pé mọ́ọ̀dì yẹn wá pẹ́? Kó wà ń bì kan punishment ni kó má kó má fọ iṣẹ́ kó wá fi nǹkan owó kéékèèké wọ́n máa ní ten dollar twelve dollar. Mo ti ráyè ìròyìn burúkú ọ̀tí rà ni owó tó bá gba kó mọ àwọn tó gba tó bá gba àwọn tó gba five hundred dollar gan three hundred dollar gan ní orílẹ̀-èdè nàìjíríà wọn ò lè pariwo wọn ò lè ní stress lẹ́nu head of the month gbogbo àwọn tó ń ṣe blogging yẹn tí wọ́n ní youtube tó yẹ pé kọ́bọ̀kọ́bọ̀ ni wọ́n ń san fún wọn lórí youtube they are managing they are, they are coping here yeah. so anyway tí èèyàn bá dẹ̀ ti wé kì í ṣe pé ẹ mọ̀. torí school ni ẹ mọ̀ omi àwọn exams àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó kù dẹ̀ if not I just want to I want to ease myself I want to get out of from some stains that people have given to me at least tó bá tiẹ̀ travel gan ó wà nínú òfin I'll be I'm now six months I mean six years I'll be six years no mo ti pé six years plus now. 2018, 19, 20, 21, 22, 24. I'll be seven years. Èmi ò sí nínú àwọn tó máa jókòó sí èmi. Even ìgbà tí mo wà ní South Africa gan, tí ìwé mi ò tètè jáde, ìwé mi kò dẹ̀ ń ṣe pọ́pẹ́ jù bẹ́ẹ̀ náà. At least under three years, I got my paper. Tí mo fi lè máa lọ bọ̀ ń Because èmi like movement gan. Mo like movement. Ibi tí wọ́n bá ti ní kí n jókòó sí. <laughs> Ẹni tí ò bá ti fẹ́ jẹ́ kí n ṣe nǹkan tó wù mí. Kì í ṣe torí mi ń ṣe burúkú omi ọ̀dẹ̀ kì í commit crime but ẹni tó bá ti fẹ́ kí n move tó fẹ́ kí n ṣe nǹkan tó wù mí kémi náà I don't, like that ó ti yé bẹ́yẹn. so tí bá sọ pé mo fẹ́ wá sí nàìjíríà àwọn èèyàn máa wò pé àwọn ah, wá o à ń mèkè à ń ṣe owó bíbá yìí ṣé téèyàn bá ní two thousand owó tí màá fi san owó oṣù yìí ń ṣé tí n bá kó two thousand dollar dání tó bá jẹ́ pé two thousand or one five gan one thousand tí bá kó one thousand dání nàìjíríà tí mi ìná patí ṣé mi ìníwà òkè ni hmm, ibi báyìí ó lè wà òkè ó lè wà òkè bó fẹ́ gba lẹ́sìn gan àwọn tó fẹ́ ilé tó kọ́kọ́ gbà yẹn àwọn èèyàn máa kọ́kọ́ máa sọ fún wọn ni oyin tó ní ilé ẹ̀ tí ò bá fẹ́ kó kúrò ṣe ló máa tún sọ fún wọn ó kì í lẹ̀ pé wọ́n ń ṣe ṣéèsì kìíní ni. hello excuse me huh? this is oil huh? what is this. Uh, which one. this one. yes this one. it's drink. it's tea. tea. yeah okay, green tea. okay okay green tea. yeah okay. Bro, rò bóyá nǹkan tí ó jọ òróró ó jọ vegetable oil i mean. Um, olive oil mo rò bóyá òun lè bóyá wọ́n ṣe ṣèṣe. gbogbo owó tó yẹ kán fún mi ní táàkì tọdún tó kọjá àtọdún wọn yọ nítorí bísínẹsì yẹn ajá dúpẹ́ mi nísìnyí báyìí ní tí mi ò mọ̀ tẹ́lẹ̀ nísìnyí mo tún ti mọ̀ pé ó tún ti wà ń bẹ̀ o mo rò bóyá wọ́n ti ah, ah. mo rò bóyá àkáǹtì ẹ ti close ni mo rò pé business ẹ ti close bóyá eh, tí business bá dẹ̀ ti tó bá ṣe wà open máa wo nǹkan tí mo máa ṣe I would know what to do about the business kí kúkú go for my business okay so ẹni tó bá ti fẹ́ ra mọ́tò give me offer dollar is coming down now give me offer Toyota there is a lot of Corolla Toyota Corolla ó ti yé bẹ́ẹ̀ ebi ò ráyè ẹjọ́ òṣì gbogbo ẹjọ́ àwọn kan kú wọ́n kúkú àwọn kan á máa gbowó ẹnìkan á máa rojọ́ ẹjọ́ tí mi bá ti gbowó lé lórí ẹ̀ báyìí àfi tó bá kàn wù mí mi nǹkan ní dátì káwọn kan dá gbó fọmì sílẹ̀ kan wá ní kí mi á máa rojọ́ abẹ́ ti ya wèrè ni wọ́n máa ní kí wọ́n máa fight fáwọn kọ̀ọ̀kan release wọn bá máa release wọn wọn bá kú sẹ́wọ̀n kí ló kàn mí. ẹni tó bá ti fẹ́ kí n sọ̀rọ̀ ń sìn tó bá fẹ́ if you want to hire me you come pay Canada is expensive kò sọ́fẹ̀ẹ́ ń kò ṣeré mọ́ ní Moscow ní ní kò ṣeré bẹ́ẹ̀ bó jẹ́ pé kí n máa sọ oúnjẹ gan bí mo ṣe fẹ́ ṣe súyàn sí kí n máa ṣòwò wọ́n máa rí tí bá ṣe bẹ̀ wọ́n á rí owó làbúrò máa sọ̀rọ̀ tí ò àwọn kan máa gbowó wọ́n máa ṣe crime wọ́n máa fi gbowó èmi á máa sọ̀rọ̀ fún wọn àbáyé ní fẹ́ parẹ́ ni. èyí tẹ́ bá ń fún mínísítà díẹ̀díẹ̀ nu ẹ máa ṣe God bless you o hmm. ẹ bá mi ra mọ́tò o má bá yín gbé délé ọlọ́run gbọ́ tí ba ti tẹ́ bá ṣe rọ́dà mọ́tò báyìí bẹ́ẹ̀ ṣe rà báyìí máa à kó tó dé nàìjíríà báyìí a máa jọ gbà ń nàìjíríà ní ọlọ́run gbọ́ ẹ bá mi ra mọ́tò kọ́ ọ́dà kà yìí ẹ̀ Toyota Corolla O pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀nsì eléyìí náà ta wà nú ẹ̀ two thousand and eleven kọ́ dàbí twelve tẹ́ bá fẹ́ ra màá ta fún yín ọlọ́run gbọ́ ọ́dà kà eléyìí gan tí mo wà ń bẹ̀yìí tẹ́ bá fẹ́ rà má ta fún yín ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ ẹ fún mi ní ọ̀fà má gbà lọ́wọ́ yín you don't need anything yàtọ̀ sí pé ọ̀dọ́ ẹ máa ń bídè padà tẹ́ bá dé nàìjíríà ní tẹ́ máa sọ di two thousand and twenty four hmm. but o bá need ẹ̀ ń call me give me offer oṣù ti parí má ta fún ẹ bẹ̀mí ní corolla camry ìwé ti wà báyìí kò níwèé ó retí kan níwèé ìwé ti wà nígbà tí ìwé wà báyìí wọn ò fẹ́ fún mi movement tí bá dé nàìjíríà náà àwọn wàá mi ní rówó ni máa rówó ṣòwò náà máa ra mọ́tò máa máa lọ máa máa bọ̀ kò rówó kò jẹun kò nílé òun yẹn máa jókòó tí mi mo ti jẹ́ citizen si mo ní pèwé lé ọwọ́ mo lè kóyàn mẹ́wàá wọlé kí n ṣèwé fún wọn bí tó bá dẹ̀ fẹ́ kí n adopt ẹ tó bá lówó fún mi lówó máa gbé ẹ wọlé sí Canada lórí orúkọ mi adoption ni gbé mi wá tó bá fẹ́ kí n gbé ẹ wọlé adoption mo lè ó ní mo ń sọ ní broad daylight yìí ó ti yé mo níra láti gbé a lot of opportunity but kí n má jókòó síbi kó má ti ṣe àrẹwọ́ lẹ́sàn án tí mo wà láàrin opportunity mo níwèé lọ́wọ́ ìwé mi gan àwọn èèyàn <laughs> àwọn èèyàn kan fẹ́ fẹ́ yàn kan tó máa jẹ́ pé wọ́n sọ pé jẹ́mi wọ́n kówó fún ẹ wọ́n ní wọ́n fẹ́ fẹ́ mi ò ṣe gbòòyàn máa ní kí wọ́n á dè mọ́lẹ̀ mi máa ní kí wọ́n á jókòó síbi kan táwọn èèyàn dẹ̀ ra mọ́tò tí wọ́n ń wa gbogbo ọpọtí tí mo ní wọ́n wa àwọn èèyàn tó fẹ́ kọ́ ọmọ wọn wá lọ school bí if you want me to adopt your child for you like come and school in Canada or you want to come to Canada I can, I can do that adoption I can do it for you kọ̀dọ̀wọ́ kọ̀jẹ́gírí kan I'm in the midst of plenty I cannot be eating mi lè máa jẹ mi lè máa jẹ rash mi lè máa jẹ trash ó ti yé so tí bá sọ pé I want to move I want to mo fẹ́ ṣiṣẹ́ ni mi o like máa ṣiṣẹ́ máa jókòó sí màmá ṣe wúbà máa farúgbó ara mi ní ìṣọmọdé náà tí mo ti ṣe ṣiṣẹ́ bẹ́ẹ̀ láti kékeré àwọn kan wá láwọn àjẹ́ lájẹ́ bá dúró kan máa fi mọ́tò pàdà máa fi mọ́tò tẹ orí ẹ̀ mọ́lẹ̀ ni. Toyota Corolla ló pọ̀ gbogbo bí táwọn èèyàn ń wá ẹni tó máa help wọn kó mọ́tò wọlé èmi á wá ní opportunity oríṣiríṣi ni wọ́n wá ní kémi jókòó síbi èmi ò ń ṣe lórí burúkú o mo nílé ní Nàìjíríà mo dẹ̀ opportunity mo nílẹ̀ tó bá yẹ pé kí n gbé àwọn nǹkan mi kí n fi gba owó kí máa fi ṣòwò kọ́mọ mi wà òkè èwo lórí burúkú kí dẹ̀ sú àwọn olórí burúkú tó gbowó lọ́wọ́ mi màláìkà ó máa ṣe wọn o màláìkà read my lips lọ máa bá àwọn àfa ẹ̀ ṣeré tá a sọ fún gbogbo àwọn àfa ẹ̀ ẹ máa wá ṣẹ̀wọ̀n gbogbo yín tẹ̀síkà fún mi máa mi ìfẹ́ kẹ́ ẹ jẹ̀mọ̀ púpọ̀ bọ̀ kẹ́ẹ̀kan ti ẹ̀fẹ̀ wọ̀n dọ́wà wò kẹ́ ń torí rẹ̀ ń sin ẹ́ tètè yá pípí ẹ̀ owó tẹ máa kó fún mi lẹ̀ mo sọ fún yín ni kì í ṣe rọ́ ẹ bá rí pé máa ṣe gbogbo yẹn fún mi àwọn tó kọ́ tó Nàìjíríà you think i want i just want to go in your kàn fẹ́ lọ ṣeré mi ì ṣeré o inú be bí mi mo fẹ́ fáìlì against yín mo fẹ́ tẹ́ndà ẹ̀ fúnjọba job gan wọ́n ní is wa ti ń wọ́ọ̀kì wá dẹ̀ ti rí mo want kọ̀wé wọ̀nyí yẹn fún àwọn bàbá bẹ́ẹ̀ fún fún ìjọba apc Don't wà baba. wọn go bá wa ṣe nǹkan sí àwọn ọlọ́pàá nàìjíríà àti gbogbo wọn wọn náà máa ti ń sọ̀rọ̀ lórí facebook mi báyìí wọn náà ní evidence mo wá wọ́n tó tẹ́fù things for them gbogbo ilé mi ibi nǹkan tí n bá rà ilẹ̀ mi ilé mi tó jẹ́ tèmi tí bá báyàn tó bá ti wà lórí ẹ̀ a máa gbé fún ìjọba EFCC don't come to Nigeria kò ṣe lé tí wọn kàn tún yẹn ni mò ń sọ o other property tí n bá ní tí n bá débẹ̀ táwọn èèyàn torí mo rí pé don't come to Nigeria tó bá jẹ́ ọmọ mi gan ló wà lórí ẹ̀ á lọ sẹ́wọ̀n you know they send anybody èmi bọ́lá ní junction yìí ọ̀dájú ló bí owó ìtìjú ló bí gbèsè kémi ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn kí wá kọ́ wá fẹ́ forfeit mi kò ní ṣe forfeit look at me kan owó dáadáa ṣe ṣe forfeit ni kò ní yẹ mi o wa sọ pé ṣe báyìí sọ pé kò sẹ́ni tó fẹ́ ràn mi lọ́wọ́ báyìí ó ti yẹ bẹ́ẹ̀ èmi kò wá béèrè fún ẹ̀bùn yìí ṣùgbọ́n tí bá bẹ́ẹ̀ nìkan tó gbọ́ bẹ́ẹ̀ tó ti jà mí lólè tó ti ṣèkà fún mi dọ́bù ló máa fi san ìjọba nàìjíríà ó ti work anybody bá ti jà mí lólè tó gbẹ́sẹ̀ lé nǹkan mi tó ti jà mí lólè ọ̀lọ́fúlì ọ̀lọ́fúlì ó lè wo ló jẹ́ lọ́fúlì gbogbo lè ní ọ̀lọ́fúlì tó bá ti jà mí lólè jẹ́ káyà ẹ̀ máa ṣe pìpìpì pìpìpì torí àná ṣe pé ẹ̀dẹ̀ mọ́lẹ̀ má wá mò ń bọ̀ ẹ̀ mò ń bọ̀ bí n bá ní kó gbogbo ìjẹ́rà tó wà nílé tó ń jẹ wọ́n lójú ọ̀nà fẹ́ kó yẹn tán bá abẹ́ni tí mo lè kó fún wọn fúnra wọn if I work I get more than that èmi mo ń ṣiṣẹ́ náà mo fi get yẹn ah mi ò ń jalè mi ò dẹ̀ jalè rí mi ní charisma kan fi ń jalè bọ̀ kán ṣiṣẹ́ kán rówó yẹn mọ́tò dẹ̀ ni mo máa ṣiṣẹ́ mo dẹ̀ máa rówó but mi ò ṣe jà lólè mọ́ wọ́tò dẹ̀ ti jà mi lólè tẹ́lẹ̀ ó máa gbé tó bá gbọ́ pé you don't enter wahala. ó gbọ́ you don't enter wàhálà ètò àwọn kan máa sọ pé ẹgbẹ́ nga adébóyè ó kú àyàwó ẹ̀bẹ̀ ti jẹ́ mi ò lè jẹ ìyà àwọn èèyàn jẹ mí lówó ni àwọn ẹ̀rẹ̀ ló pa bàbá ọmọ mi ìyẹn ayé yẹn gbà yẹn nìyẹn ayé colonial master nìyẹn kò ń ṣe yẹn ìjọba tó wà ń bẹ̀ ń sìn wọn ò fẹ́ bullshit ó ti yé ìjọba tó wà ń bẹ̀ ń sìn bullshit president Bola Ahmed ni president ń sìn ni vice kí lorúkọ nọmba four yìí ná nọmba four nọmba three ẹ kí lorúkọ àpábíò nọmba four èèyàn wa náà ni ah, kí lẹ̀ ń sọ yìí a ti kúrò ní ayé colonial master ní colonial mentality tẹ máa ma sọ pé ẹkọ nàìjíríà níbi ń jẹ nàìjíríà ti ní òfin kò ṣe àwọn ìlú tó túta tún fọkàn sígbà ẹ ta rí pé anyway ṣá má jẹ nǹkan dẹ́mi anyway so tó o bá jókòó sórí nǹkan mi tó bá wò pé lórí ẹ àbọ̀ ti dàmú lélẹ̀ pé májọ wá nàìjíríà ó máa ṣe ẹ̀wọ̀n gbọ́ wàá ṣe kí ni wàá ṣe ẹ̀wọ̀n wàá ṣe ẹ̀wọ̀n wàá ṣe kí ni wàá ṣe ẹ̀wọ̀n so ẹni tí mo sọ pé kó kúrò nínú ilé mi mo ti sọ fún ẹni tó ń gbé ní fúláàtì ẹni dúpẹ́lẹ̀ ní kó kúrò kó kúrò mo sọ yẹn ìbàjẹ́ kọ̀tù ilé mi ni àwọn olówó àǹtí kí lórúkọ ẹ̀ rotex wọlé kẹrù màmá yẹn ìkọ̀tún ni wọ́n ń gbé Ìkọ̀tún so kò sólówó ọba wà ń kọ̀tún náà ó ti yẹ yín mẹ́yẹn so but ibẹ̀ yẹn èyí tí mo dẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó máa ní kó sọ̀kò sílẹ̀ mi kò nílẹ̀ ìjọ bẹ́ẹ̀ mọ́ lóbìnrin kò ń ṣe bíi tijọ́ sí mọ́ tó máa ní káwọn kan máa tá máa lọ bọ́lọ́pàá sà tó máa ní wọ́n máa dàgbà ló kó lè ṣe yẹn mọ́ kò sí yẹn mọ́ tó bá ṣorí burúkú nísìnyí a ti lọ ó padà pípẹ́ àgbò tó fẹ̀yìn lọ ni ó lọ máa gbára wa ni kò sá bí mo ṣe lọ yẹn náà ni àwọn ti Canada yìí náà tí mo ṣe ń pariwo mi náà máa wò mí làwọn Amẹ́ríkà náà máa wò mí Nàìjíríà fúnra náà máa wò mí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tó mi ìpàmì ìdẹ̀ṣe burúkú so àwọn tó bá ń ṣèkà ẹni tẹ́ bá ti ẹ̀ ó ti yé ẹ̀ bá sọ pé kò lè ṣe é ṣe kò lè jáde bóyá kí n kọ tíkẹ́ẹ̀tì àwọn ọmọ wa Nàìjíríà ṣe wà láìtàláì wà láìtàláì in tó bá jẹ́ pọ́pátì mi téèyàn bá jókòó lé ikú burúkú kò ní ìdí ikú EFCC wà ń bẹ̀ tó bá dẹ̀ gbalẹ̀ mi rí tó bá jẹ́ twenty naira ní tẹ́lẹ̀ wàá fi san hundred million sí i gbọ́ àbọ̀ ọ̀daràn má jẹ wálé ẹ pa sọ́hun gbogbo ilẹ̀ náwó òṣì owó ògbèrè kan kí ló tún dé ọmọ mi. Hm? What did you now buy? Apple, walnuts, banana. Okay, lọ síbi tó ń kó ẹran sí yẹn ẹ wá dé ẹran ibi tó wá ti rí èbi tó fá fresh tó ní ọ̀rá díẹ̀ ní kàn gé fún ẹ kàn ní kàn gé fún ẹ ń bẹ̀ ó ti jẹ́ àwọn mú bàdánù àgbà tó ti mú yẹn má bínú díà no mm. gentle girl. Ah, Tolúwa ni mí excuse me ṣé wọ́n lè gbà padà it's too soft ni yeah. It's fresh. It's too soft, too. Oh. It's not too soft. Open it. Ah, this banana is too softy. Oh, but I can shop. But I don't banana too soft. Bye. It's not soft. but soft. Jaja. Open it. You it's too soft, darling. That's ah. how you open it. The, the, the banana is too soft. Oh, God. I don't eat banana that is soft like this. So it's not soft. It's soft. Mm -hmm. We oh, have finished it, finish it. No, oh, soft, Jeff, Jeff, don't, Jeff, don't. It's not good, Don't not good to complain. Um, oh, look at you. You are, oh, ní jẹ mọ́. Lọ́rẹ́ ràn. Tọ́lú ẹni mi. Gba ilé ìfò jẹ́sẹ̀. Ṣé ti àárẹ̀ nù? a picture of it, okay? Okay, no problem. Don't send me, just buy whatever. Just buy little ọjọ́ tá a bá ti ṣẹ̀jẹ̀ yẹn tó máa rà mí lọ́jọ́ tí n bá ti ráyè. The banana, you see, the banana is too soft. Like me, if I want to eat banana, I eat the one that is still like greenish like that. Tó dà bí bíbà, you know. This one is too yellow. Ó ti soft. Tí n bá ti gbé sẹ́nu máa máa ṣe nìyẹn. Ó lè má dàbí èyí tó fi ń ṣe kínní ni. Like the one they use for, what they call it? Like smoothie. If I want to use, if I want to do smoothie, this one will be good for smoothie, you know. It will be good for smoothie, but eating it is too soft for me. Welcome to Nigeria. Welcome to Nigeria. You stole from me like that. You be telling me to sit sit here. Welcome to Nigeria. Yes, it's your baba da. Yeah, you need that. Bí mo ṣe wà yìí mo ti gbàwé ìlú mo dẹ̀ ń ta mọ́tò ra mọ́tò kí n dẹ̀ máa kó mọ́tò wá sílé kọ́mọ mi máa lọ sí skul ẹ̀ tá bá wà nílé tí bí mo ṣe wà yìí tá bá ti gbàwé àbí tá ti níwèé bẹ́ẹ̀ you can go out of the country but you have to come back under six months when you travel you have to come back under six months there is no law tó sọ pé kó má jáde tẹ́mọ́ máa sọ pé ìyàwó adébóyè kan ó kú ẹgbà tí èmi ìyàwó àmì ìyàwó adébóyè ò ní kú adébóyè kú ìyàwó ẹ̀jẹ̀ mi lè jẹyà àwọn èèyàn jẹ mi ló lè ní mi ò ṣe aláàbòdó mi ò ta skin mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ta skin mi ẹ̀ ń gbà bẹ́ẹ̀ dáhùn mo ṣiṣẹ́ ni àmì go get am not a go digger alright ẹrù tó bá jẹ́ ti bàbá èmi àti bàbá ọmọ mi gan anybody ò kàn lè jókòó sí family gan ò lè jókòó sí òótọ́ mo sọ fún yín family ò lè jókòó sí fc tó máa bá wa dáa aṣíwájú bá ló wà ń bẹ láti ṣadé. Mm-hmm. sílẹ̀ in Canada dúkìlì for the past since December the little money they gave me for me from the kiri kan tó bá mi Canada kiri kan service revenue tó bá wa ṣe ó ní mo fi má lè sanwó lé mi jẹun mi jẹun màmá manager ọmọ gbogbo owó tó ní àti credit àti gbogbo ẹ̀ ló máa ná olólọ́ra nǹkan wá ní màá wá jókòó màmá sọ pé sit down there o Nàìjíríà is tough o ó lè tough fún yín kò ní tough fẹ́mi èèyàn máa ń pọnmi sílẹ̀ dòǹgbẹ́ ni kí má bàa jìyà mo ṣe yá má jìyà àyàyà lọ́fà mo ra lẹ̀ síjẹ̀ bóde ẹnìkan gbà mo ra lẹ̀ sígbà kan wọn ni wọ́n gbà mo promote ẹnìkan gbówó mi ẹ má ṣòfò. ẹ tètè ẹ máa kówó sẹ́gbẹ̀ẹ́ kẹ́ fi bẹ̀ mí ni ẹni tó bá bẹ̀ mí sí mi ò ní bá ṣe jọ́ bọ́ mi ìkówó kówó sẹ́gbẹ̀ẹ́ ẹ máa jìyà ẹ jẹ pọ̀mọpọ̀mọ ètè yà bẹ́ẹ̀ mo sọ fún yín èmi tí mo ti Amẹ́ríkà ń wò mí Canada ń wò mí tó bá gbọ́ ògo àgbáyé òun ló ń sọ̀rọ̀ yìí àwọn wèrè kan àwọn alájẹ́ kó wá tí àwọn nǹkan fi mọ̀ wọ́n tó fi wó òpó wọn tó gba sáfíẹ̀tì wèrè ẹ wo bí mo ṣe ń sọ̀rọ̀ náà Do you think people don't respect people with truth? I'm not ashamed. Me lewe I just want to wà mí ṣe rí pé mo mingu pẹ̀lú àwọn olórí burúkú àwọn olòṣì àwọn tó ń ṣe fraud ni ẹ̀rí mi lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí wèrè lẹ́gbẹ̀ẹ́ mi ni àwọn tí bá tún lọ lẹ́gbẹ̀ẹ́ títí bá tún lẹ́yìn tó ní tó ní tó issue máa tún fún wọn kì í ṣe gbogbo ẹ̀ ni mo ń ṣò nínú kámẹ́rà pí mi ò ṣe ní tí mo tún jẹ gbèsè máa tún yá owó máa tún lọ fún àwọn èèyàn láti fi ṣe dáadáa ẹ wá sẹ pé fẹ́ tẹ̀mí rí ayé da ẹ ẹ máa jà mí ló lè máa rí pé ẹ go score free efcc ẹ ní kú mr káyọ̀dé ọlọ́run kó dá wa sí o ó dẹ̀ dẹ́yìn náà sí o a máa ríra bẹ́ẹ̀ sùn. àwọn tó kàn tẹ think that they want to come They come and they play with you They did ẹ̀jẹ̀ yẹn i no they come to play with you. ìpadàbọ̀ jésù lẹ́lẹ́kejì ó bá wọn rẹ́ nígbà tó kọ́kọ́ wá ẹlẹ́kejì ojú pípọ́n ló ń gbé bọ̀. ọmọ mi fẹ́ jẹ banana yẹn wọ́n ló ṣe ra èyí tó kún èmi tẹ̀ máa fẹ́ lọ rà bẹ́ẹ̀ ni ìnira ètò rọ̀ mo máa láì fresh but mi ìnira ètò rọ̀ tó yìí ọmọ mi láì kéde ìsìn but this one is actually good for smoothie it's good for smoothie it's good for smoothie. duncan ẹni tó wà ní fúláàtì wájú mo ti sọ fún kó jáde one point two ló sọ wọn wife. Go ẹ You kó jáde june ló máa lówó ẹ máa expire kó jáde mo ta mọ́tò tó bọ́lá ni my ń pè mí máa jókòó síbà wọ́n fẹ́ wéṣà ayé mi dànù síbí kí ló fẹ́ fòṣì àwọn tẹ́mi ṣe dáadáa fún wa máa láwọn fẹ́ tẹ̀ wọ́n máa ṣe báibáì tó o bá fi ilẹ̀ mi àbí òfin kọ́kọ́ mi tó fi kọ́ ilé àti ilé àti ilẹ̀ mi mo ní of recent mo pe mọ́mì mi mo ní mo kó àwọn dọ́kúmẹ̀ntì kan nínú àwọn dọ́kúmẹ̀ntì kan tó wá kó nulẹ̀ ó kẹ́ tó lọ bá wọn torí wọ́n máa ń bì tírè ní bọ̀ wọ́n lè mọ̀ pé wọ́n kó dọ́kúmẹ̀ntì wá sọ́dọ̀ wọn documents mo bèèrè lọ́wọ́ wọn lẹ́nu dọ́mẹ̀ta pé mo fẹ́ lọ sí ti gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbé sórí mídíà tí mo bẹ̀rẹ̀ sí lóríṣiríṣi ọwọ́ mi ì nídìí dọ́kúmẹ̀ntì yẹn mi ì nídìí ẹ̀ torí kò ń ṣe nǹkan tó ń nídìí mo kàn dọ́gbọ́n fi sọ fún wọn ni skul yẹn náà kẹ̀dẹ̀ rèé mo ti lose courage lórí kì í ṣe ti Quebec tí bá máa lọ skul kì í ṣe Quebec mo ti fẹ́ lọ if I want to go to this school ah i won't go to this Quebec one torí mo ti apply fún gbogbo nǹkan tí wọ́n ní tí tí wọ́n ní láti béèrè lọ́mìnà ń béèrè so i don't need to apply for it àwọn diplomat mo dẹ̀ ṣe ń gbà ń gbà yẹn wọ́n láwọn ò fẹ́ kó dẹ̀ mi ready láti lọ business mi ni mo fẹ́ kọjú mọ́ mo ní eh, kí lórúkọ ẹ̀ business mo open wọn ló ti mo rè mí rò mo ti close ẹ̀ pé wọ́n ti close ẹ̀ wọ́n kọ letters mi pé wọ́n ti close ẹ̀. kí ni Let me see. Let me see. Okay, it's good. It's good. Ó ra fine one tó dáa fún suya. Ó ṣe ó ṣe olówó orí mi. Ọmọ mi. Mi ní pẹ̀ lọ́kọ. Ọmọ ni. Ó dẹ̀ máa ṣọmọ fún mi. Ayé ẹ́. Ṣé wọ́n you do that. ètò ìrà old Ó bá àwọn. Èló ló ṣòra ní hundred dollar níṣẹ́ tó tó pé wọ́n dì tọ́pù wa. Tolúwa ni wífọ́ kan balẹ̀. Tí wọ́n bá ní má rọ̀ wọ́n mímọ́ mọ́ ah ìfọkànbalẹ̀ eh, don't be scared again gbogbo ogun tó ń gbé tiẹ̀ wọ́n fẹ́ káyẹ̀ máa já kó máa rò páyé le kó ò ríbi dé sí ó dé sáwọ́ ìyá tó mọ yìí àwọn tó bá ní kó má gbàyè la máa padà nù tó torí tiẹ̀ àdúrà la máa fi ṣe wọ́n máa pa wọ́n pàdé àdúrà mi ni ní ìpamọ ọlọmọ nìkan máa ṣe ọmọ tèmi lẹ́nu fọkànbalẹ̀ ó dé láti school mi ò ò mi ò sọ pé mọ́mí I want to go to this uh, eh, mi food tree just take me there nígbà tí a wà ní South Africa tó bá kúrò níbẹ̀ yẹn kí ló máa ń ṣe inú restaurant tó bá wọ ẹnu máa gbé lọ tí mo wà nílẹ̀ jàna tó bá lọ fẹ́ jẹ McDonald's ano ah, ó fẹ́ jẹ Nando wọ́n máa lọ rà wá láti Domino ní ní ibì kan báyìí ní ọ̀nà ọ̀nà ọ̀nà Òṣòdì kan ni iná tó bá kọjá Òṣòdì máa lọ sí Aswani ibẹ̀ ni wọ́n ti ra pizza njọ́ ẹ̀ tó máa gbé wá mo ra nǹkan fún ẹ̀ nígbà tí mo wà ní Nàìjíríà tó bá ló fẹ́ jẹ nǹkan máa order láti bí abílẹ̀ kọ́ máa hmm. wà ní Canada màá ní mo kú òní mo fọwọ́ mi wọ mọ́tò wá sílùú Canada wọ́n máa tìjọ ọmọ mi bá kọ̀ àbí àwọn nìkan máa ló fẹ́ báyọ̀ ọmọ mi jẹ́ kò ní lè jọ́ kò ní lè ṣe kiri kò lè jọ tí bá ti ní o fẹ́ ra nǹkan tó bá ti ní nǹkan tó fẹ́ jẹ sọ fún mi etí ò ní jẹun àbí tákùn ìmọ̀ àyẹ̀ máa já máa túrò àjọ ayé mi tò ní nonsense nobody can ẹni tí ò tiẹ̀ sí ìṣiṣẹ́ tí ò tí ẹ̀ pèèyàn rí láyé wọn ọ̀dá yé ẹ̀ lámù wọn máa da yé mi bàbá ẹ̀ gan kò sẹ́ni tó lè sọ ní búburú nípa ẹ̀ ó ṣe dáadáa tó fi kú ni ó ṣe dáadáa àkàìmọye àwọn tó ṣe dáadáa fún ẹ wọn máa ń ṣe dáadáa fáwọn èèyàn àwọn ṣe búburú padà fẹ́ nìyẹn máa ṣe búburú padà fún yín this time around nonsense wọn ẹni tó bá fi pọ́pátì mi tó bá gba pọ́pátì mi kì í ṣe ti wàsíù kì í ṣe ti mo ní wàsíù gbà yẹn nìkan o kò yẹ yẹn nìkan o ẹni tó bá gba pọ́pátì mi tó bá jókòó sórí pọ́pátì mi tó bá ní mi ní dé pàjẹ́wọ́ tó wà nínú àwọn tó bá wà nínú ọ̀rọ̀ mi mi ní dé báyìí láàyè bẹ́ẹ̀ ni mo sọ the anytime from now expect me orí lẹ́tṣà tí mo ti ń sọ yìí ṣége. wọ́n máa sọ ẹnìkan kú ẹ ó jìyà èmi ò lè jìyà tí wọ́n bá fẹ́ fi àjọmọ́ mi bí màá dìnnà ẹ̀ wọ́n listen to me <laughs> tí fẹ́ fi àjẹmọ́ mi níbí báyìí màá dìnnà ẹ̀ wọ́n màá dì sóònù wọ́n màá cancel again àmọ́ rọ́bà wọn lè deny ọmọ mi ṣebí wọn kàn fẹ́ fún mi lówó ni nǹkan tó bá jẹ́ ti sílẹ̀ wọ́n máa sọ pé òkè ọmọ mi wọ́n fọmọ mi wọ́n fẹ́ fọmọ mi but lórí láì fọmọ mi máa sọ fọmọ mi máa jẹ́ èèyàn ní South Africa mo wà ń bẹ̀ wọ́n fọmọ mi ṣáà dẹ̀ benefit mi dẹ̀ mi kú àdẹ̀ ṣe ó dẹ̀ ń ṣe gbogbo nǹkan tó fẹ́ gbogbo nǹkan tó fẹ́ láyé lọ́run ṣe so kí wá ni anybody má ṣàkọ sí mi ó ti yé bẹ́yẹn ẹni tí ò bá dóko bàbá ẹlòmíì rí mi ò lówó mi ò tí jẹ sínétọ̀ rí bọ̀tà àwọn tó jẹ́ náà wọn lórí méjì kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe fún mi lọ́la àwọn ẹlòmíì wà lórílẹ̀‐èdè nàìjíríà yìí kódà wọn ò lóyìnbó rí kọ́lọ́run tó gbé wọn ga kí wá dé kí ni rádàrádà kí ni jàtijàti nígbà tí mo ò tí ì tí mi ò tí bẹ̀ sí di blọ́gà màá ra lẹ̀ ṣé mo lè di blọ́gà báyìí àbí mo ti wá máa sọ̀rọ̀ lórí social media kẹ́nìkan máa gba nǹkan ní mi wọn ò lè ṣe mọ̀ ètò ń ṣe lánàá àbọ̀n lè ṣe ẹni tó bá lè ṣe kó wá tẹ́rì sí yálà ìyá wọn gbogbo tó ń ṣe fún mi nǹkan tó fi ń kọ́ọ̀bù mi pé kí n má sọ̀rọ̀ nítorí pé wọ́n wò pé ọ̀rọ̀ mi gbóná jù ni òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ àṣírí ẹ̀ ni mò ń sọ síta. tọ́jú. ló má bẹ̀rù ó ní it's expensive wàá rẹ ẹran tí ò pé wọ́n ti lọ làkú pé dájú lọ wọ́n máa sọ expensive for what? ìjọ I'm angry tí bàjẹ́ pé bóyá oúnjẹ sáà lọ́wọ́ máa ní kó padà ẹrù ẹ mọ́ a máa kọ́kọ́ lọ tiẹ̀ kọ́kọ́ lọ yí ìzara wa náà ní other country bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ máa gbé wa ká kọ́kọ́ máa jẹ wa máa plan ayé ẹ̀ máa máa àá kí ló fẹ́ fòṣì eat my baby eat my baby ọmọ máa treat me? ọmọ mi ò ní lè ṣerun ọmọ mi ò ní lè jẹun ọmọ mi ò ní lè ṣe anything I'll be mad with those people gbà ó ṣe ó ṣe díẹ̀. two plot of land ni wàá sì gbà lọ́wọ́ mi two plot of land ni òde. bode. Ile kò jìnnà sí. Si ilé bàbá ṣubòmí yẹn ní street bàbá ṣubòmí náà Ọbalende yẹn Ọbalende ló wà wá sí odidi olórin tó sọ pé òun kọ bàbá rà ìyẹn lọmọ mi a máa wà bíbá a máa sọfà mo ṣe dáadáa fáwọn ọmọ ọlọmọ èèyàn kan wá yá four hundred thousand gbà yẹn lọ́wọ́ dáàdì Bukola. ní bank obìnrin after some time mo wá ní òun ṣe òwò yẹn pé business dàrú àárín for some time ọjọ́ tí mo wá báyìí bá ṣe rí báyìí bó ṣe fẹ́ máa sọ̀rọ̀ báyìí á ní ó ní ó ní ó ní ó tó ti ó ní ó ti tó ti ó ní ẹ má wọlé ẹ má wọlé ẹ má gbó lọ ẹ má gbó lọ. àwa la lọ sanwó yẹn náà àwa la lọ sán bẹ́ẹ̀mi náà ṣe ń ṣe fáwọn èèyàn nìyẹn àwa la sán we do that like that like that to people and then àwọn tá a bá ṣe dáadáa fún yẹn àwọn tó bá ṣe rere nàìjíríà wọn fẹ́ pa é dànù wọ́n ṣe ń ṣe fún ìjọba ń sìn gbogbo nǹkan ẹnìbọ̀ tó bá ti dá báyìí ní nàìjíríà wọn náà fẹ́ padà nàìjíríà ńlẹ̀ yorùbá yẹn ẹ múra o ẹ múra o àdúrà tá à ń gbà yìí pípa èèyàn ni so ti yé ẹ̀yin èèyàn burúkú ni tó bá ti léèyàn burúkú tó fẹ́ pa mí àdúrà mi máa pa ẹ́ expect èpè lẹ́nu jẹ́ mẹ́ta yìí o èpè tó gbóná gan àtòru àtọ̀sán àti níwájú àti nígbà tí n bá ti tí n bá wá sórí mídíà àti ìgbà wà lórí mídíà mo slow down fáwọn èèyàn for some time but mo rí pàwọn èèyàn wicked tó bá wà pẹ̀lú wọn wọn tó bá ṣe dáadáa fún wọn wọn máa ní kó ṣe burúkú fún ẹ àwọn tó kọ yẹn wọn mọ̀ pé wọ́n jẹ̀bi tẹ bá rò pé àwọn blogger kan ẹni fẹ́ kó support mi ò bá àwọn blogger kò sí tó come mí pẹ̀lú blogger blogger àwọn majority of those ones tí wọ́n wà nínú blogger they are bloody idiots wọ́n pèrè àwọn blogger Iya wọn bàbá wọn bàbá ńlá bàbá wọn òkè ló wà. you welcome darling. don't be scared ẹsẹ̀lẹ̀ tó ti bá ti parí bá máa ń scared don't be scared darling. owó oṣù tó ń bọ̀ owó oṣù tí máa fi lo may òun ni máa san ní ọ̀dí fọ́ọ̀sì yẹn àbí bẹ́ẹ̀ kọ́ torí pé ó ń ṣe ẹ̀sáàmù ni mò ń sọ fún ẹ tí bá sọ fún wọn sì pé ókè àti nǹkan tó wà ní lórí má jẹ́ kí nǹkan tí má jẹ́ tó jẹ́ mi tọ̀ má jẹ́ má jẹ́ kí n sọ̀rọ̀ àwọn tó dáyàn lórí wọn mọ̀ fagbára kọ́yàn ni a máa ṣe báyìí fún a máa ṣe báyìí fún. màá wà bí gbogbo nǹkan tó bá ń fún ọ́dà chidẹ̀ wọn ò ní fún wa wọn ò ní fọ́ ọmọ mi gbogbo fẹ́ǹsì tó ń fọ́ dáṣì lọ́wọ́ ní fọ́ mọ́ mi wọ́n máa ń prolong prolong you hold it I will see that God will make it for us In Nàìjíríà tẹni kò ní pay Why you never má pay me? write it down ó máa pay ọmọ mi pay me. pay mi ọmọ mi lè máa school níbí Olúṣọlá tó bá ṣe wèrè pẹ̀lú mi fúnra mi máa gbé fún ọwọ́ ọlọ́pàá Nàìjíríà òun ni mo tún lè sọ pé tó bá ṣe wèrè pẹ̀lú mi pẹ̀lú gáǹgì ẹ̀ destroy wọn máa destroy gáǹgì ẹ̀ to God who made me ní jọ́sọ̀ mi tá a dé yìí ẹnìkan máa fi àjọ ọmọ tèmi tí mi fi àjẹ wọ́ tí mo dúró tí mo ṣe dáadáa bàbá Bukola ó tún support mi láti train Ṣọlá ẹnìkan máa fi àjẹ Adébùkọ́lá máa pa ẹ́ sáyé máa pa ẹ́ sọ̀rùn tí màmá mi bá wà ń bẹ̀ tí bá mọ gbogbo tó ṣe máa gbé e sọ́wọ́ ọlọ́pàá ẹni tó bá dá sí ikú burúkú máa pápá apá tọmọtọmọ. torí mo máa ń sọ that country Nigeria some people are suffering àwọn yẹn nìyẹn àwọn yẹn nìyẹn tí Canada ò bá fún mi lówó wọn ò lè sọ pé kí n má lọ wọlé wọn ò dẹ̀ lè ní tí bá kówó wà bí táwọn èèyàn bá fẹ́ rajà tán fẹ́ rán mi níṣẹ́ láti rajà wọn ò ní sọ pé kí n má rà tí bá kàn tajà nílùú wọn kí n san táàsì kí n dẹ̀ gbé gbogbo àkáǹtì mi sílẹ̀ lélẹ̀ wọn ò lè ní kí n má lówó gbogbo yẹn bullshit ni. ọmọ mi á máa táyà mọ́mì tó bá ní iṣẹ́ fẹ́ jẹun á ní i'm not eating let's do it there i'm not eating what a what, what a fork simply because you oh my beru you want to parent rent oh we are not paying finish rent oh you want to parent rent oh because they are not giving us any, any support they want life to be difficult for us àwọn olórí burúkú àwọn olòṣì kan tó yẹ kó lọ sáàrin ẹgbẹ́ wọn kó lọ máa bá wọn ẹgbẹ́ wọn jà wọn máa lo. wọn máa dojúkọ ọmọ ọlọ́mọ wọn dojúkọ obìnrin olóbìnrin wọn máa dojúkọ ẹni le fẹ́ ṣoríire ayé ẹ ní ṣoríire dànù ẹ ní ṣoríire gbogbo yín pátákó kótó ẹ kọ́ pọ̀ lórí èmi àtọmọ mi òfò Follow me. máa ń ṣe lẹ́ máa ṣe dànù. You think I play with you? I play with people in my life. I cannot play with anybody with my daughter. Because I don't treat people children bad. The judge àwọn olórí burúkú tó treat ọmọ mi bad ni mo máa celebrate ọmọ wọn. Wọ́n á gbọ́ ọmọ wọn sẹ́gbẹ̀ẹ́. Wọ́n máa ní kiri kan ikú bá ọmọ yẹn mọ́ yín lọ́wọ́ ni. Ẹni tẹ́ fẹ́ kọ́ ọmọ stress. Tẹ́ fẹ́ lè fẹ́ ṣẹ́ta brain ọmọ mi ọlọ́mọ my ti ń jẹ́. Relax. Relax. If you want to eat, eat tó bá jẹ́ pé kò bọ́ọ̀lù tó má lè fún ẹ wò tí bá rí credit màá tún gbà máa ná mọ̀ máa sọ padà máa sọ máa máa rajà máa máa sọ ojú wọn ló máa ṣe máa wá ṣe báyìí fún ọ bì fún ọ lè dá mi dúró òun àti bàtí jalè nílùú yín wọ́n máa ṣe báyìí fún wọn pé ó tán fún yín ẹgbẹ́ yín kò lè pòdù ọ̀rọ̀ mo máa kálá tó pọ̀ bye for now mo ti fẹ́ wọ lọ sí gáràjì mo ti fẹ́ lọ park òun ló fò disturbing my daughter don't worry my darling kí ló mọ sọ don't worry. don't worry relax the lord is on your side all your enemies will perish. the lord will fight them But tó ogun bá bẹ̀rẹ̀ sí ń jà wọn ò ní mọ̀ pé wọ́n ti ṣe kà fún ẹ